آمنت بالله العظيم وكفرت بالجبت والطاغوت واستمسكت بالعروة الأفقى لا انفصام لها والله سميع عليم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله الكريم سيدنا وحبيبنا محمد صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم فألهمنا الصواب وجنبنا الأخطاء بمعرفة فضلك وكرمك يا ذا الجود والكرم والإحسان والمن رب اشرح لي صدري ويسر لي أمري واهل عقدة من اللسان يفقه قولي ست الله نزلنا علينا وعين الله ناظرة إلينا بحول الله لا يقدر علينا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 صيام رمضان أو رمضان أني ينم إني حديث عن عبد الله بن عباس رضي الله عنهما أنا ضد أقنا الله ونبي محمد صلى الله عليه وسلم كنت مريها كا كنت مريها كا أكا إن الجنة لتبخر وتزين من الهول إلى الهول لدخول شهر رمضان أنتم ريكا الجنة إيه آمت وريه إلاي راي التبخير أو التبخر إذن إجاني أنيو جيت ورينيكا أعترابا آه، ọwọ́ jẹ́ ìtọ̀rí náà kẹ ẹ̀rẹ̀rẹ̀ àṣìdá ohun tó mọ̀rí sallallahu alaihi wasallam èsì yẹ ìkàyẹ ọwẹ́rẹ̀ aljanna a mìtù ẹ̀rẹ̀ ètò ẹ̀rẹ̀ bàárẹ̀ mọ́ọ̀bì ramadan ọmọ ni wéyí فإذا كان أول ليلة من رمضان هبت ريح من تحت العرش يقال لها المثيرة إذا رأي بطفا إن رمضان هذا ذا أنيه أنا تو هلا كتلا رشوا مريه آه يا أنا المثيرة فتصفق ورق أشجار الجنة وهلق المصاريف

uboze ozoze na hinal janna ovani ubo ovan en wata de ya ne tudika ye de konwe anke mere ameriri hu kakanche awo onwe ne kakaye e nya wo ma bidu uri manada أمام تبرز الهور الإيل حتى يقمنا على شرف onto mori ka enye ne inal janna ono mori on wota na tinal janna izi je ni ni dama wa eje omori on woto to na ni enye ne inal janna ne na ni de hira to yesu re hi wa kame ezenye odore hi obekebe ke pan wa ku isi gwe every deck ni akwa kwa anya wenyi ne na mistake da nyo wenye ma hoifo e ho to be bi re hi ẹni àkọ́ ọ̀hìn rẹ́tùrì lọ bá a bẹ̀tẹ̀ ẹ̀kyírí dè rẹ́tẹ̀ ìrìhí ọ̀rẹ́ ìwà bọ́tọ̀ afẹ́rẹ́ sọ àbọ̀ mẹ́ húrì ìyí ni ẹ̀yẹ́ ní ẹ̀dá jẹ́mìnà dẹ́ ẹ̀dá kéré kú èsù rẹ̀ yìí dẹ́ ẹ̀dọ̀ jẹ́mìnà kéré spọ́tù tó mọ̀ nìyí. fọyín náà dìínà dẹ́ ẹ̀ áka áka yìí. فينادينا هل من خاطب إلى الله تعالى فيزوجه الله سبحانه وتعالى منا ده يا نوكاي آنيا لما عزوسيني من وموري دو موري هنو ينهر نباباني دو شنك ها ثم يقولنا أبرمان ده كاي يا رضوان أو ملايكة نهي رضوان ملايكة نشي فالجنة ظنان داهيو ان ينال الجنه داهيو كا اوردوان ما هذه الليله اراهو اجن سو بكي اراهو سراهو اجن لي فيجيبهن فيجيبهن بالتلبيه لردوان دو كاي وكاي لبيكن ميتون نبي فيقول دا لردوان ملائكه تجي الجنه دا كاكا يا خيرات حساب Ma yẹ ọ̀nyẹ́ náà onye ìzà ọ̀nyẹ́ náà ma ìzà máa yẹ òní ni hádìhì agbanulẹ̀ ramadan ìrọwọ́ ajé nọ? ìrọwọ́ pápápá ịnụ hụ ramadan náà ìrọwọ́ ajé ịnụ hụ ramadan nọ? ọ̀dọ́mọ náà wẹ̀yẹ̀kúlù náà lọ́wọ́ mú ní ọ̀nùwọ́ta lọ́wọ́ hí rìdwan kẹ افتح أبواب الجنان للصائمين من أمة محمد صلى الله عليه وسلم لو مري لو كاي رضوان ملائكة نشي فال جنة كاي او رضوان نزل جنة هي سي يزير من مريه أنا أبا وين هو نعم نزل جنة هي سيوة ويقول لو مري دو ربا شو قد نسينا إني ملائكة يا جبريل او جبريل اهبت إلى الأرض ne tiyete ni neteç. Tiyeten neteç. Fasaffid maradata şeyatin بالأغلال ثم اقذفهم في لجج البحار حتى لا يفسدوا على أمة حبيبي محمد صيامهم دو مريه دو كاي ملاك جبريل كاي تيتني نتيسي اتنيني اتنيني تاوى دو صور توا تكتك ọmọdé mọ náà kó wa wà bá wá yín ní yókù omi sẹ́lẹ̀kẹ̀ omi àti ìgbé ọyọ́ mi lè mọ́ ń tó mórí yìí àwọn ẹ̀mẹ́ mi náà bá a àti ìgbé ọyọ́ fẹ̀kún lọ́hùn tààlẹ̀ fi kún lẹ́kìn mi ṣe ramadan omori ọmọ mẹ́ba bá dóga bá dáàká dáàná iná bíra hó ramadan sàlọ́sàmìrà òpẹ̀ẹ́ta أمري وبعنا إن أقبله رمضان نكاية هل من سائل فأوتيه فأوتيه سوله هل من سائل فأوتيه سوله هل من تائب فأتوب عليه هل من مستكبر فأغفر له أنا ما أقول سكة إذا أنا أقول أنا نصيحة أمري أنا معنا نعم إنا أقبله رمضان أنا أقول dɔnɔ fiyɔ ɛnna afi náà yɛ mɛyɛ kɔ ní ilé dɔnɔ dɔnwó yi ɛnna akpɔyi jɛ ibi dɔnɔ jɛ ibi dɔnmori yi fumayunaadi ɔbɛrɛma dɔnmori dɔrɛ nɔɔka yi man yukuridi mali ɣayɔrɔ laadu walwafi ɣayɔrɔ dɔnu dɔnmori dɔ ka ɛnna esi leri. الناس اللي لو مريها ما يسا انا سن في كك كك كك كك لا هم جوزا غير معدوم ومريها نيم ومريها نيم هي يسا الناس سالري والوفي غير الظلوم الناس اللي لو مريها ما شك كتير انا يسا يغنى هم مغنى مريها نيم مغنى وان لله تعالى في كل يوم من شر رمضان عند الافطار ألف ألف أتيق من النار كلهم قد استوجبوا قد استوجب العذاب إلى بي أكو يرى إلى رمضان أما نابانر أمره أهور بي إلى جهنم هو الله أرقى أذن نان إلى كنني بمليون مليون ونجا أكاكا يوزا كاهي أيوة بمليون ونجا irekere ni bi milioni nya ina humetuma na amana za mere ine kwe ramadan do huro bi bi jahannama hore wa roko abbe ni piti ina ina so bi kai oyo ya ni ruwan oyo ni ruwan bi lo so kana ruwa fa idha kana يوم الجمعة وليلة الجمعة أعتق في كل ساعة منها ألف ألف أتيق obetekwa iju mma ị na-abịakwa iju mma ati nirahụ ju mma ịnịrọ da anụnụ na ị na-ahọ nye ọnyara omorihi ahụrụ ya ahụrụ azụ na ndị milion na ọhụrụ ya ahụrụ ewa ọrọkọ na ọhụrụ biri ji ahụ nnama ahụrụ ewa ọrọkọ ị na-abịakwa iju mma ịnịrọ na da ị na-akaka anyị ahọ nye ọnyara ịnịrahụ ati na ọdụ mọnọ di ya dịka ya ịnịrahụ ati na n'ọdụ ahọ ya ịnị 24 hours ama so zukaye ini ekwi jumma tera wana tobon 24 million populace omori ahuro bo ahuro bi ra ahuro roko ini ramadan ina bekwi jumma al isan ya bika jumma oni nyanwunyi ini we ini ramadan obi jumma na ọdụ hwa ije ijumma dọgwa ya eh. jùmẹ́ẹ̀nà wọ́n ní àyíkí ní ìdá 24 million times 4 eh? 96 24 times 4 24 times 4 <laughs> Mẹ́kọ̀ ní mẹ́rin mẹ́mà àti 96. Ọ̀sùlọ́kì tó wòrí ni. Ẹwà yà kò sí fíntì náà ló bá rí kọ̀rẹ̀ ẹ̀nà wọ́n rà ní èjì. Fọ́ àná tó rà rẹ̀ òun hàn rẹ̀. Ọ̀sùlọ́kì tó wòrí ni. Ọ̀n tó wòrí sàlọ́lá alẹ́ sàlám. Bẹ́ẹ̀ ká ní kàyé. Àbẹ́bẹ̀ nínú àrùn náà mo hụrọrọkọ ịnakịka na onye onye wa ịnekwa iju mma ịnụ ramadan abẹni ọrọ ara na yẹn sọkọ yẹn anirun wọn dọba kanika fa idà kana fi akiri yẹn mi mi sẹ ramadan ìhí ọni ramadan a yọta àbọ kò ní rẹ ramadan a fi idàlika yẹn mi bi adadi man a atọkọ min awali shahar ila akiri ìrìkọ́ lọ náà mọ̀ rírà kọrọrọkọ ọtí ramadan lèwúrẹ nyìmá lòmórí bá nyá bá bẹ ẹkú ẹ ọdún ọmọ inú ramadan bọ ọbọ húrọ bọrí òbíra bọ wọn húrẹ húrẹ rẹ náà rọkọ. eso ni yabika yabika ki yi awa taati di di na jẹ́bí àkẹ́kẹ́ yà ní yà ní jumat ẹ̀ẹ̀nà inú ẹkù òhùrù yìí nà sí jumat ẹ̀ẹ̀nà náà ṣóhù ní òhùrù yìí nà ẹkù yà náà rẹ̀ tẹ́ dọ̀tílẹ̀tí 25 òhùrù ẹ̀hìn ẹ̀mẹ́lẹ́ta yà ní 25 million in other onóòmórí yìí urobira hụrọrọkọ inekwu ewure ehe ọnụ ekwe ya na anaghị jumma onye si hụ na ya nye 96 na abịa ahụ si 96 ọnụ naanị 96 million plus 25 million ọ ya afọ enyi eh 121 million onye ka ekwe ya dịrị ekwe ya n'inyi inekwu ramadan ọmọ ọ̀sọ́sọ́ kẹrẹ 121 million ọmọ a àbàrẹ ma húróbìnrin ahọ́rọ̀kọ̀ iná mama ọ̀rọ̀ èyí húróbìnrin ahọ́rọ̀kọ̀ bọ́ náà 121 times 2 242 million populace ọ̀nà ọmọ ríhì àbáyán iná lọ ní ọ̀yá sí ilẹ̀ rẹ̀ sókè iríjà náà ẹ̀wọ̀n ẹ̀wọ̀n ọ̀yọ̀ inú kú omori ní ìkẹ̀kẹ́ ẹ̀ àìká náà asúnwọ́ lẹ́ẹ̀fẹ̀rẹ̀ àmá bóòlù jẹ́ ilé hún oníjọba yìí iníjọba yẹn máa dẹ́tẹ̀ kérékéré ìrẹ̀kọ́ìṣẹ̀ ìrẹ̀kọ́ìṣẹ̀ múrí ọ̀há ihún ha ebuli etema ya tekene anya na ewuro donya na arụ dọrọ tọ onye onye na nwe eri je kebuli etema ezikaye onu si mebu ihe nwa m asashi icha ndị metụrụ akasu slotrim tó mori nini muri anawa vaya abayi ni o muri anawa vaya abayi ni o amara ni na bama muhammad sallallahu alaihi wasallam كاي فإذا كانت ليلة القدر أقول ليلة القدر هذا عبد إراه بنيانا إراه كنيرا جن جنانا أما إن رمضان أما إن هو بنيانا هذا يأمر الله تعالى جبريل دو مريد قضاء ملاك جبريل كي كتية فيهبط في كوكبة من الملائكة إلى الأرض دي ملاك جبريل na anyị nọ n'ọkụsa asa nwere malaiku na-eduru chi ete na edu uchi ete banwune tesu wa ma'ahu liwa'un dara. na anyị utuyi amata chere rere ọnọ sọrọ oridehu fayurakizuhu ala bahar ka'aba ni malaika jibrilu ma jẹ́ lọ́ọ̀ka nyọ́ bí ẹ̀bẹ̀ẹ̀bí ka'aba lọ́tún wáyé mẹ́ẹ́sọ sáà jẹ́ irisiri híà bá wọ́n ṣíà ùtú yọ̀nà fún àgọ́nà anábì rẹ̀ anábì green àgọ́ anábì rẹ̀ rẹ̀ àwọn ọ̀dọ̀ ṣọ́ọ̀jẹ̀ bá yọ̀ fún kàábà wàláhùn sí tumi àtijọ́nà min ha jana hàní láyé ṣorúhùmá ilẹ̀ fi ilẹ̀ ilẹ̀ tulkadar fayen ṣorúhùmá tilkan laila fayajawizan al-mashrika wal maghrib malaika jibril ịnabaka onye ozi ihira onye omori ime ya ọnịnị echete ozizi n'onye anyị eva ịnani ọnụ ọma gana ohira kporo e, anyị eva ịnani ọma gana ama otu lele kọdịrị nọ na ịrahụ ọnọ ịrahụ konyere na enyere ramadan abaka ịnwe nọ na gana ọba gana e dọkparịzọ ya ibi tụjine afịzọ ya na nweta dọkpara ahụ lọ́tọ̀ọ̀tọ̀ mọ̀rí فيضعف جبريل الملائكة في هذه الأمة فيسلمون على كل قائم وقائد ومصل وذاكر ويصافحونهم ويصافحونهم ويؤمنون على دعائهم دي ملائكة جبريل ملائكة نظمة قصة سنوان لو قروهي في ذلك don garawa hi na sota den na salama ya adile montu omori ọ̀dọ̀ mẹ́jẹ bá àkóso ọlọ́dẹ náà yà sálámà ayé ọ̀dọ̀ náà yà tẹ dáàmì díkìrì bẹ́ẹ̀ náà yà sálámà ayé ọ̀dọ̀ náà kì kùrán yọmi bẹ́ẹ̀ náà yà sálámà ayé àbọ̀wọ̀ náà yà yẹrẹ sọ àyẹkẹ bẹ́ẹ̀ náà yà sálámà ayé bẹ́ẹ̀ yà dọ́wọ́ àbọ̀ bẹ́ẹ̀ yà ha àmì kúrẹ́sọ́dúnrẹ́ náà nì ìnílẹ̀ ìlọ́tò kọ́dùnrún adúlọ náà anáàlú ń bọ́n tó mú rí ẹ̀họ́ mi iná náà wọ́n kó ìyọ̀nà nàlọ́ ikú níbọn náà ha ní tó rà rẹ̀ sùn. hàtà yẹtùlù alfajir fọ́rọ́dà alfajir dọ́ọ̀tẹ̀tẹ̀ sẹlẹ̀mùn híyà hàtà matla alfajir fọ́rọ́dà alfajir ọ̀tẹ̀tẹ̀ fẹ̀yìdà sọlá alfajir alfajir ọ̀bára àtẹ̀tẹ̀ alfajir ètò yẹnẹnẹ àyà bọ̀ ọ̀bára àtẹ̀tẹ̀ náà dà jibril alayhi salam دي ملائكة جبريل دو هي ملائكة نبوكا يا معشر الملائكة ما هي من الملائكة الرحيل الرحيل الذي أمامي وكوتن وكوتن الذي الذي أغادرني ونصام هذا النبي نتيس هذا فيقولون ملائكة ملائكة ملائكة نبوكا يا جبريل أو ملائكة جبريل ما صنع الله في هوائد المؤمنين من أمة محمد صلى الله عليه وسلم إيه يا هو ذكاي يا ملائكة جبريل سو مريم اني رينه ابي رمون كو مريه سو مريم تنان صلاة ينتو مريم فيقول بملائكة جبريل دوكاي ان الله تعالى فتكتار امري انا بابان نظر اليهم أفكان كان اسوا wa afa anuhum wa gafara lahum do be ihu ni rayuwa do te yi rayuwa illa arba'atan haka zina yana ono muri o je ibe do be ihu ni rayi amin muri o ha ko ni fa qam bi malaikun ni da ya malaika jibril yi se kai wa man haula arba'a enobi azina enene nani enene ne bi qam bi malaika jibril ka kai wa kai mudmin khamrin owecho di owecho addicted drunkard owecho poro ramadan wewe iwecho e muslimi waziri na uri na kechi hirin wenya we ulesiri na dore na kechi hu te wa maka wa fi ni firan anya a pẹ́tẹ́pẹ́tẹ́ sẹ̀ ẹ́n àbí nílẹ̀ bẹ̀rẹ̀ àmì o Sọrọ sọrọ a. wèé hu ẹ̀rọ wèé hu ní mọ̀mọ́ lókà wá àfẹ́ màá mọ́ kọ́m òyìn náà náà ibe na tó kẹ́dì rẹ̀ mórí ọba ọba yá yìí onye pọwa wa agha kọm lewalide ọzọmarịje nya nọ n'adam ọzọmarịje nya nọ n'adam onye pọta wa kọọtị ụrahimi ojobanda ọjụna ọjụna e, ọnụ ọjụna wa mụshahim ati mụshahim kọọ ya rasulullah kila ya rasulullah sọ bẹ́ẹ̀ ni dẹ́hùn tó mori sùn ومن المشاهد أنا المشاهد قال دونتو مريكا هو المصارم أنا بذنك كي لا زابي لا ضرها لا رفرك يتكو لا رفرك يتكو لا ضرها قل يا هاي هنا فإذا كانت ليلة الفكر أردت أقول إراها كل ناس ينادي هو يا ètò òhun làájín lákẹ̀ẹ́sí wéré ìràwọ́ kúrò ní ẹ̀sìn mẹ́rin lọ́wọ́ ilẹ̀ mìíràn ìràwọ́ náà kàákà ásù wéré kò wó ètè ní kéyìn náà lọ́wọ́ ètè ìràwọ́ kúrò ní ẹ̀sìn lọ́wọ́ ìràwọ́ náà ọ̀rọ̀ bẹ́ẹ̀ إذا كانت أو إذا كانت ليلة الفطر إراه كوني أزين رنو أما ذا سوف ليها ما يرين رهنا سميت تلك الليلة ليلة الجائزة لا إراه ما إليها كراه بنان إراه إيزا the night of gift لكن تمريني فإذا كانت جداة الفتر إيه هذا سيني إن كل نياسي نرن ونياسي يتي يبعث الملائكة في كل البلاد domori dɔn gari malaika yɛtɛ iresu Faya fayabutu na ilal ard de ci yɛtɛ nyine tes fayakomu na ala Afuahi sikaki den ọtara dɛ ozi ozi ozi dɛ bɔ tara ọtara an kuma ka ɛ bɛ na ekuku kuku mɔ yan first october nigeria ma na independence ìjọba yìí mɛ di primary pupil ama ni yàrá ma na ije ebe a kí gbangbe yàrá. gbogbo na-akụ ịsara ehi n'ọyị akọrọ akụ ịsara ehi n'ọyị ezi riri iju na ọtara dị na ọtara ine na-ewu obi ha na ya abụọ na-akụ flọg tinye salatu na mimi aku me ka abo me je school inu ma ba abo abo muri ma ma life ni ni eku e chiri eku ina rem that what terrible day slot yon to muri ni fa inadu bi sautin yasma'uhu jami'u ma khalaqa Allah ta'ala illa al-jinna wal ins de malaika ni de ya de ya kare de ya no rere ọnwene kaka yi abuna na ofiti hao Ako aljanna na ẹwọ fayakulu da ya aka aka yi ya umata muhammadin ma yao na zile mọntọ morihi sallallahu alayhi wa sallam ya umata muhammadin ما هي na rere نبع محمد صلى الله عليه وسلم والله إن كلمة محمد لكلمة عظيمة نفيسة شريفة كريمة من لم يقلها في دنياه خاب الدنيا والآخرة بارك محمد أكره محمد أكره عظيم أمانيو باني أمانيو نبا أمانيو غا أما فيك وعظيم حال ورمكاك أشهد أن محمدا رسول الله ورميه أتكو تها تكو يا شومينا صلى الله عليه وسلم يا أمة محمد دي ملايكوني دي يا هي غير ما نبي محمد صلى الله عليه وسلم أنا وترى دي يا كاكاي اخرجوا إلى رب كريم جنانني نتومبولي أنا نيوبانيني أمبولي أنا بلايدا جنا توهني توانيني إنه ينفيدي يا وإنه ينفيدي جنا ونانا ɛnna ẹ̀ kẹ́kẹ́ ɛgyina ne nane nɔɔ to ɛwɔ ni to omori ananyo banyin ni omori ananyo na ɛyiza yutil ni o ini rawura on fa iza barazu ila musallahu ìdí yà ama ne ba tẹrẹ ni ma ni gẹrẹ jẹ́ ha ikú sálọ ní ara yìí náà sí la náà sí lìí جل جلاله لملائكته دوموري اني تشتمو دوهي ملائكة دا كاي وكاي يا ملائكتي ما هي ملائكة ما جزاء الأجير إذا عمل عمله سمو تجنا شنو قرا أفو قرا نزته فتكون الملائكة دي ملائكة ندى كاي إلهنا وسجدنا إيوه مريه إيوه هنا إيوه إيوه هنا jazauhu an tuwafiyahu ajrahu utusha na wike womori mori wesuwa ota tere ekunrerere ana bi obe nika o man hike kereke aso jofo la tun to mori fa yaqulu allah ta'ala o mori onu ne baban do kai inni fa inni ushidukum ya malaikati ma suni ni tigenu awni malaika mi anni qad ja'altu thawabahum fi shiyamihim

omori ọmọ baban bọ́n wọ́fẹ́ bọ́ bá ahẹ́ ọ̀rẹ́ ya bọ́ bá ahẹ́ àdúrà mọ́ tó omori kàyẹ yá ìbáàdì yá ìbáàdì ìjọba yá tagu yìí ní ìdì owó islam ó tó omori sí pàìn kàyẹ ẹ̀yẹ́ nẹ ẹ̀nẹ̀rẹ́ ní ìdì ọwọ́ bá kẹ́lẹ̀ yà sí ní lóde kó sálà náà ẹ̀nà jẹ́ ó bò ká obìnrin fún ẹ̀fẹ́ kó ìyọ̀nà àsójú lọ́tún tó mọ̀ dínì dọ́mọ́dí báyé ya ìbáàdì ma yẹ́ ọ̀nà rí hẹ́m salúni pàmísàmì ni fọwọ́ ìzẹ́fì wàjẹ̀láàlì ọ̀pọ̀ olúmorí àkàkàyè ọmọ oṣù ìkẹtẹ wọn ní kẹtẹ wọn ní tí lẹ́nu ọmọ sí nílẹ̀nu látàf alúni ẹ̀lìyàn ọmọ ṣe ìhàn lìdì inúkùn wọ̀dùnìyàn kún ìlà àfọ̀ ìtukùn ìyàhùn ẹni sọ pàmí ni ni iná àjìn ilé ìrẹ ẹha òní ni àti ilé ìdẹ́ni kọ́ òní ni ìtọ́ náà yẹ iná ni ló pàmí ni ni iná àjìn ni àáka mi ẹsẹ̀ òní ni. Slọ́tù tó mú yìí. Ramadan yọ. Isun tó mú yìí kà yọ. Abdullahi bin Abbas radiyallahu anhuma adabenu. ini hadisa sa oni salman alfarisi sabon to muri ono radiyallahu ta'ala anhu ana wadaba bi kai o kon to muri o kai khatabana rasulullah sallallahu alaihi wasallam akhir yawm min shaban o kon to muri o biri ni kare o mi khutuba ini ekura dire ma ini shaban o woni honan di horo muni o ramadan faqad don to muri do kai ayyuhan nas ما هي نزح إنه قد أذلكم شهر عظيم مبارك أري ببتونني أرى كبريكونني أهوى أنيرني ككاية أهوانا يباني أبن أهوانا يعيب تنوام فيه ليلة القدر أين هنا إراهوكو أنيرني ككاية إراهوانا يباني أبن وهي خير من ألف شهر إراهونا أنيرني هوني

وجعل قيامه وجعل قيام ليله تطوعا دون ماني oyi kwe tẹyin náà sílà ìnirahu ìnirahu wọnà náà mo rí mẹ́ẹ̀kọ́ bí náà sílà tàràwí àìsàn ní àpá àwọn ọmọ rí ọmẹ́kọ́ bí voluntary ẹ bàbá bó mo rí anaghị wàhánà ya tọ́dún kẹfẹ́ mẹ́ dure isa johem ayan wa wana ba dune tuka abutu shoni zarika recovery? son du wenyu muhoro muni abana ana baada nyina tilo no wenyu horo muni ragwa ne de ragwa wa re yin muri ba ya slot to muri ni o muri o mi kiyamu laylan qadi tatawwan faman tatawwa fihi bi khaslatin min al-khayr كان كمن أبدى فريدة فيما سواه ọ̀rọ̀nà àwọn mísí náà fìlà ìṣẹ́lẹ̀ ẹ̀bà bàbò ọkọ̀rọ̀ ìṣẹ́lẹ̀ ẹ̀bà bàbò voluntary act ló mẹ́ inú wọn ni bọ́sùmọ̀ kàkàyè ọ̀zọ́nà ṣíríà bàbò rẹ̀ bọ́sùmọ̀ kàkàyè ọ̀zọ́nà mọ́kọ́rọ̀ bàbò wọ́n mọ̀ ní abdá fari dọ́tàn tí ọ̀rọ̀nà àwọn mọ́kọ́rọ̀ bàbò ìkònyẹ́rẹ́ gẹ́nẹ́gẹ́nẹ́ káàna kàmán abdá sabi'ina fari fíìmà síwá bọ́sùmọ̀ kàkàyè ọ̀dọ́ tó súnkọ́rọ̀ bá bò ọ̀dẹ̀ tara ọ̀bẹ̀ inú mọ̀sá ẹ̀nà ẹ̀dẹ̀ ramadan wọ̀wọ̀ ṣàrù sọ́bù ohú sùúrù ọ̀bẹ̀ ramadan buhu sùúrù wọ̀ sọ́bùrù sàwàbù aljanna ìṣúra ní báyìí sí òmùrí fi ṣọ́dọ̀ thailand ọ̀nà aljanna wẹ́n ní sùúrù ẹ̀rọ bá wẹ̀fà lọ́tún tó mùrí ni ni ọ̀nà ìhìnà ni jẹun òyẹ̀wù lọ́ọ̀dọ́mọ́nyìnrọ̀wọ́ àjẹmú òyọ̀dọ́ náà ẹ̀yìn ọ̀dọ́ nínú ẹ̀há àjẹmú òyọ̀dọ́ nínú ọmọ ha àṣẹ ìka amágọmẹ́ná ọ̀dọ́ náà ẹ̀yìnrọ̀wọ́ àmẹ́mà àrùn ẹ̀hánú anúwọn ẹ̀kọ́ wà mí. wọ̀ṣẹ́rùn yuzadu fi hirizkul mọ́mi òwe ọ̀bì nínú kẹkẹ ìzé ọkọ̀ òmòrì òmòrì mẹ́tọ́rọ̀ àtọ́ iná lòmòrì mẹ́tọ́rọ̀ àtọ́ man tọ́tọ̀rọ̀ fi hìṣọ́ ìmẹ́ni kí إتق رقبة ومغفرة لذنوبك أرنا هانو زيرينو إنه رمضان أنا دون زيرينو دون ساري كاي دو سينارين يوضا أنا باو فدوا دوا سينارينو أنتو مري صلى الله عليه وسلم أكا أبي شوطا أنكو زنا هورو باريه هوليه أراكو دوا غلوزي أبلا منا دارسي جيبه هوني بياني قلنا يا رسول الله سابني ني تيشون تو مريهم deke won to muri laisa kulluna yajidu ma yufakkiru bihi as-sa'il e ba ba yo nyukata o isi sai ba kada wa tinari no slatu to muri ni qal don to muri do kai yuti allah hada hada thawaba liman yufakkiru sa'iman ala madaq ala madaqati labanin aw tamratin aw shurbati ma'i don to muri do ka utushono nani omori dị iso ọyọ ọdọ ní kaka ọ̀nà n'ọhụba n'irenu milk nọ na ọsị dọsị ọkọsị n'irenu m ee ide bi na ọsị dọsị ọkọsị n'irenu m àbí nye ọka dọka dọsị n'irenu m ọkọ omori yẹ iso ọrọ n'ọka ankiri mu tusho n'otu omori dari kaisọ slọtụ otu omori yìí ọdọ na lọta wọman ashba asọ iman ọdọ na amẹkẹ ọdọ na bawẹ inú ọha lófin ní họ́dà má báwẹ̀ wà sísá rẹ̀ iná ọ̀há ohun tó múrí kàyé kẹ́mẹ̀ lọ́hùnmá ti fẹ́rẹ̀ tán lè dùnúbì ló múrí lọ sí jẹ́ ìwé hù níbẹ̀ nìyọ wàsàkọ́ rọ̀ bóhùn min hàwùdí sharbatan láyé ma ò bàdáhù bàdáhà hàtà yẹ dùkúlẹ̀ jẹ́nà ló múrí hì ó tún kí kìyàmà ló múrí sí ehu ló kéyìn ehu ló kísà ehu hù náà pàṣẹ ní ohun tó múrí inekú ìgbẹ́nekú oyi iso ruo nọ n'ọnụ ọnụ omori ba si ya ehu hụ na ọpasha na otu omori ya ọ maba na kwụkwọ iso ahịa onyi ka ka aka onye akwa ọnụ poro na omori ọsha ọtụ na aljanna slọtụ ntu omori ni wa kana lahu mitla ajrihi min ghayri an yunqasa min ajrihi shay

pàtẹ sọ lọ́yọ̀ nìka wọ ẹ mọ̀ra àjẹ́nà bọ̀ ẹ mọ̀ yóò ibi yẹ ẹ̀ma náà ọ̀bùnà ọ̀bọ̀ ẹ̀ta múlẹ̀ mọ̀ bọ̀ báyà báyìí nínú dọ́mtọ́ mọ̀rí sọlọ́lọ́ rẹ̀ sọ́lọ́m dáàkà ní káyé wọ́n man hafafa annamlókihi fihi àtàkàhù lọ́hùnmínà náà ọ̀nà aláhẹ́rẹ̀ yọrí hànáyì ìjọba ọ̀rẹ́ ìgbẹ́tẹ́ ina jina ya kunyare eh amma an yi zida zida wani wa tutu ba ti ba yi da masan masan masan masan ọ̀gọ́nùbí ọ̀wà ahẹ́rẹ́ yọ irú tó ṣe ní tó mórí àká dòdàkú ohun tó ń ṣẹlẹ̀ ṣẹlẹ̀ ọkọ̀rọ̀ náà bá hẹ́rẹ́ yà ọ̀rẹ́gà inú wọn kọfọ yàní afakọláhùn afakọláhùn mìnà náà dó mórí yìí bá hó rẹ̀ hó nira kàsán wọ̀rà omori ọkà yìí yà ájú àlàbí yìí náà amànú كتب عليكم الصيام يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون يا أيها الذين آمنوا أمر هي ندعو كتب عليكم الصيام أمركم ما يرسوك ورمضان من يبا كما كتب على الذين من قبلكم أم كما ما يرزق إنما ذي أن ربي باوه لعلكم تتقون لعلكم تتقون أبي سبا ينوى موري أموري لون يسي يمرا ونين كي إني سينا وني أبام أبي كا ينوى هنا أموري إيه أوري أموري أنا أباوه أبي سيكا utuzi raura wani mana izari kaya tiriri gwa onun to muri mana kaya obezi kaye ono nyo ogu chim chim aso jozo asanya na kaka ono na asio ndere eso so ne eh oreka ono sira wani osere enyusi amai nawe osere ido amai nawe osere ejo no do osere aran aso se kare kene kene osere hu ni choice chi osere ihu ire mother ese ka asukara iremaba mother osere ihu ni ka wesi ido na kakanala eh uni tu muhammad wa kayo ka isi mahmudu ka ene pa divi na mi mo no osere hu ni ka we no zero ta ire ta ire wa kare divi yaba kiso divi yaba no ne anu me divi anu me divi asoso ira osere asoso kwaro ho asusu bi si ya ɛyɛ de eyi no de ɔne ne iniri no yi ne na wɔn nana waa do hɔn nan sabsab hɔn nan no yi na ɔsan ne yɛ bɛtɛ no ebe waa no yi ne hɔn nan dɔɔ yi ne ne

slọtụ ntomori yi die sere genwe genwe ayi yesere hu ni sono oh, muri konosi ina wono na yesere ayi ayi oru me sere ayi sere ayi ode asusi re asusi re ku dibi fulala asusi kwara na sere ina ramadan non sere asusi asusi zo lo ni bi sere sere abani sere wow asụsụ mi sọ n'omori hi oyi nile tu se ọhọ asụsụ ọsọ sẹ ọnọmori oyi se rigbori ya asụsụ na tu ohi osi se ruta asụsụ ya n'omori osi ẹni ramadan ni jẹ́ abẹ́gẹ́wẹ́gẹ́wọ́ ọba wẹ̀ áńkì rẹ̀ ká ọmọ ẹni kò ni ẹ̀wọ̀n wọn sáà netu di ka ye wa ba dɔwɛ na azɛ tɛm dɔw nɔɔsi di ka ye wara anɛta wara dinehu ni sukuu laawɛ awo ramadan university university awo ramadan wa dinehu na wa nye excellence wa nye first class wa nye first class ɔmɔ ye dɔw mɛ ka ye abisu ma n zere yan idawo esu wuye duure kuku esere ɛ eh, excellence o nya bɔ no first class ɔmɔ no. ààrẹ ìkàwọ́ sí hù wọ́n kúkú sẹ́rẹ̀ lóòwé tí rẹ̀ ẹ́ lóòwó ní first class wà ní sí hù ní sí lóòwí ní bí ní bí ìdí ẹ̀tù lóòwó ní bí lóòwí ní sí wọ́n rẹ̀ làbọ́ ní ha náà ẹ́ lóòwé tí tí rẹ̀ lóòwé ní sí lóòwí ní dí dí ọ̀rẹ̀ sáà nípa murya na zuwa bayani wa ma yi laƙaha illa alladhina sabaru wa ma yi laƙaha illa zo habbin azim oni kani e kebiro na naame ọmọ wa kọ inú yunifásitì awẹ ọmọ yìí na naame ní wàá kọ وما يلقاها إلا ذو حظ عظيم أنا ما نرجو بي لا انا أما ما كاي أمور انا كذا لا كغورا ولا لا بان مريا ما بقى غير انا ولا آمين آمين ابن مسعود رضي الله عنه أوكي النبي محمد صلى الله عليه وسلم أوكي وقدمنا شهر رمضان إني جوني oho we man gure sekene don to muri do kai wani kai law ya'lamu al-ibadu ma fi ramadana latamannat ummati an yakuna sana on to muri ki ori yo muri ne ya ni ye oreza eni ti ramadan ni ne alumma na zire mani da be sikai e kira yobi abo bai rai to no wonyara amaho ni pema ko za ere so bai ko za ave tọ́ka ní ka ìhàdísìnà ya rasúlẹ̀láhì bí máa fi ẹwọ́n tó mọ̀rí wẹ́rẹ̀ kàzọ yìí sẹ́yìn ní ramadan ọ̀nà náà kàzọ yìí don tó mọ̀rí dọ́ka yìí ìnà aljanna tala tó zayyan lè ramadan min alhaul ila alhaul on tó mọ̀rí dọ́ka yìí ka yìí aljanna a mọ̀ bí irairaye ramadan ọmọ ni wéhi fa idà kana awwala lailati min ramadan ìrọ̀họ́ pé pápápá ọmọ ni wà bẹ́ẹ̀ in ramadan habbatu rihun min tasul arsh دعني أهيانته وركت لها شومري فصفقت ورقة جار الجنة دو مكاي أتي أرجل إلى الجنة أين ده سوري ده ده شط ده كونوي فتنظر الهور الهور إلى ذلك ذي هور إني أن ينا إلى الجنة ده كني ويقولنا ذاك يا رب إيه ومري اجعلنا في هذا الشهر من عبادك أزواجا تقر أعيننا بهم وتقر أعينهم بنا إيه ومري نمو كوغو سجايده ẹ̀yẹn ní aljanna ẹni ẹni ìṣọ́nà ọ̀rán inú ramadan ó oh, nyẹ́ ẹrù ọrụ nyẹ́ mẹ́ náà ọ̀rọ̀gbọ́rọ̀ ohun tùdú kéhì kàgbó kọ́nyẹ̀ kéhì ọ̀nyẹ́ ní aljanna ẹ̀rẹ́ ìṣẹ́ àmì bá àbá máa ẹni ẹ̀dí pé omúrí kò múrí ọ̀ṣọ́nà naanị. ní ramadan ọmọrọ ní ní kẹkẹ ẹ ọmọdé bá mẹkẹ ayé lò hínérì rẹ ọ náà ayé lò lórí hínérì rẹ ni ẹnyẹ náà ẹnọ jẹ nà lọtí ohun tó mú rí mi. fọmọ mi na abdi nsọ ọmọ ramadan ohun tó mú rí kẹ́yìn ọrọ yẹn yẹn yín iná rí ọmọ rí àmọ́ àbábá wọ ramadan ọ̀nà náà ilà zuwija zòwjà sẹ́yìn ní mina húrì ní àkàwé ọmọ rí iṣọ náà ẹ̀ bá gà á iná yẹn náà jẹ nà. fi fi xayimatin.

anaghị abuja akọ evon makọ enevoni lọkì ntọ mori nìyí lọkì mori akanika yi enye na ene anama ne ba anyị na dem go lọnụ na ana ana ono mori ọna ase emewa ebe anọ onye na eva bana yi ni anko mori meme juwe ni nika yi horo makosorotun fi nkiyar horo makosorotun fi nkiyar ɛnyɛ mɛmi ne ne kɛkɛ ma kɔsɔɔrɔ soso kiyam ina jɛnwɔ ne ne yamɛ ne ma tɔ hɛ ama a jɛnwɔ na kaa wa ɛwɔ nyara mi ni islam ɛnɛ bi kogi state ɛnɛ kò bi nigeria a jɛnwɔ ne yɛ de ka jɛnwɔ han kasi gold ta han mi kɛ ne bi nigeria slot yɛn tó mori mi. ya kare dani kuman hiya ya hono na kenyi enyi ke ya san ehe enyi fonyo se more e ba juwe kene aji juwe ubi bo hiye nche slato to mori ni ni anan to mori sallallahu alaihi wasallam amama kaina wa ala kulli imra'atin minhunna sab'una hullatan laysa fiha hullatan ala lawn al-ukhra antum sallallahu alaihi wasallam okay onye na ọnụ mụrụ ibe asị gọrọ na gbawa ramadan nọ enye ne tire enye na onye nyere ndị tire e tire enye ne kaka ọnịne etara irenyi renyi atere nye ọsa oje e, dọla jemwunye enye ma tere ne onye onyara ọ dị ihe n'ọdọ ehe agụkọ ime ene ha ọzọ ochiri eru dochiri eru dọ na agwa ehe ha agawa kaka ọnụ slọtụ ntụ kpuru chiri ọgwụ ehihie. wee hụtara ka ara anya ahụ muri abara anyị ma ọ ma ka anyị kide oje oje hụrụ n'ihe onye nọ arụ na of na nwunye ị anama yoruba kerekere anaghị ehe anaghị ehe kwamkwam ọ ma ọkasa na atụrụ na na yoruba kerekere ọ na ọrụ ọrụ ya ihe ọnụ no matter how transparent enye na eri itiri kwem kwem kwem abana ọya kwụ transparent na utiri kwem kwem na ọrụ ahụ nsa ntị wekwurula na yoruba wekwurula lọtọ ntọmori ịnakwa ihe na were dọkwa na ere lóore húrẹ́ tó na ẹ̀ náà wọn nínú ẹ̀ ọtí ń tó mọ́rí yìí ẹ̀rọ náà yẹn náà ẹ̀dọ́ rẹ̀ kẹ́yẹ ọ̀dọ́ òjò lè yẹn ni yẹn rù ẹ̀ ọṣẹ́ wọn ya bí ẹ̀mẹ́ bọ̀ fáyà báyìí ni bí ẹ̀mẹ́ bọ̀ ni ونين هنا وكل امرأة منهن على سرير من ياقوتة حمراء منسوجة بالذر على كل سرير سبعون فراشا بطائنها من استبرق انتم صلى الله عليه وسلم ọkànyẹ ní ikò nkùnyára iná yẹn ní ọdún múlíà sí gẹ ẹwà náà báwọ̀ ẹ̀tẹ̀rẹ̀ múlíà náà sí gáìdì ààrin bí tọ́ra ìrẹsùn bẹ́ẹ̀ sí ní kàkà gold náà hí yẹ́kùt

بطائنها من استبرق انا كاي اوتيمتيما ما اي مو دمو دما ينان ذي ايتا احرا اسي مو مو دمو دينان ما تشوتو مريني أظن من لكل امرأة سبعون وصيفة إنني لنا مرينا في غاية أنا مرينا في غاية دي أنا نكون كنيرا أو نيوزيدا أنا نسلنتي إذا نينا anagye nsanyisa onye na nam dam na ɛwɔ no wɔfɔ a nwanwa na ɔyɛ anyi kɔ ne na ya ma ɔbɛ na ɛnanyɛ ɔhala ɛnso nwere ɔyɛ no ya nyini هذا بكل يوم Ramadan من رمضان سوى ما عمل من الحسنات أصلا بقى إبا Ramadan anakara. ọ̀nà obìnrin òtúṣẹ́ nìbìrì láti ohun tó mú rí ní alábàbà muhammad sallallahu alaihi wasallam àwọn mẹ́kàáyé ní pẹ́lá madáàmì don tó mú rí àkáníkàyé rajab sharu ummati wa fadluhu ala sa'ir shuhuri ka fadli ummati ala sa'ir al'umam on tó mú rí ọkì rajab rajab ọbẹ̀ ní shaban vaven shaban ọbẹ̀ ní ramadan vaven on tó mú rí ọkì rajab yẹ òwe ààrẹ mọ́nà ọ̀rìn ụbanye rọjab tụrọfọ ụhọnọbọ banọsiman kaka ụbanye alụmman azịrịman eneni sisi huna azịrịman n'ibia nọbọ azịrịman n'ime huna azịrịman n'ibia nọbọ abọ abọghịrị aja ọnụmere hunu ụbanabọ don tó mori dọka yi e, wa sha'ban shahari ọka weri sha'ban ụhọnọ ntó mori ọbụ

وفضله على سائر الشهور كفضل الله على خلقه ọkùnbányú ní ohun ramadan ní tọ́sà àbúwá náà bọ́ wọ́n máa ń kẹkẹ̀ẹ́ ọbányú náà mọ̀rí ní tọ́sà àbúnà lọ́tọ̀ ara ètò wọn fark wẹ́ẹ̀rí different wẹ́ẹ̀rí gàpá náà ni wọ́n yóò ṣóbi ní ẹ̀ẹ́dẹ́sọ̀n wọ́n yóò ṣóbi ní يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون كتب عليكم الصيام أم أي رسولني كواب ونني كما كتب على الذين من قبلكم لعلكم تتقون an kana na ire ire so ya de ba gwana ni bebe de ya de mun muntu muri ba be o be sawo ya nyanwa he muri muri na bo shanwa kan me ya ne ne amin amin amin bi amin tawhid tawhid riyo muri tini konyara oye ko muri hizo o oh, riyo muri tini konyara Abdullah bin Abbas

ịsọ na wabịa bụ kai ọzọ na nye omeme nyi ma donye ba ata anyị ọ dị meme nye onye uru wọle na-enye onyi ma donye ba ata anyị omume na-enye onyi ma yọ enyi ba ata anyị ewe na nye omeme nyi ma donye ba ata anyị okere ka yi ugbu anyị wọnye onye ụmụ ma ya lọtụ ntụ omori yi الإسلام يقول ليس كمثله شيء enyi fara nke obere ihe enyi abi ịsọpụpụrụ pere ihe n'ihe ọnụ ọya ọ dara adọra adọra ya urube nkete ọra ya akpa nkete iko nkonyere na ọrụ ọra kwụ ya erete ọsị meta inise ihe fehe dọta n'ime omori kone kone urube abịa họrọ gọdọ nọ n'ịnwe ọnọ n'ịnam ẹwà lọ sọ ọrọ yìí rẹ wọn tẹtẹ bí ọba nínú òmùrí ẹsọ níwájú àbíká amáhérehù ní kọwa ìdùn mantic ní principle of speech ọbíká yìí wèé nyù kata ọ̀yí manava bẹ̀tẹ̀ wèé nyù kata ọ̀yí bìsí ní wí ẹ̀ lè sanava bá nyú wà rọ̀ sọlọtọ tó wòlíì nìyí. ẹ̀wọ́ àyàn àti ní robi twenty litre ẹni nìyí náà aka aka ọdọ wà rà wàrà wà rà wàrà rà ọ̀nà náà yà robi twenty litre ẹ̀yìn àdúgbò ṣe fifty litre kọ̀ náà ọ̀bọ̀ ọ̀nà ọ̀mẹ̀ máa bá a awa kaki ju wenye uchemi 20 liters wenye uchemi 50 liters 20 liters titaka uchema wenye uchema ba kaka 50 liters awakise wenye uchema wenye uchema lati ntuwa mwini ẹgbẹ́ ni yóò nìkan yẹn dọ́gbọ́n sẹ́ni ẹ̀sọ̀ tẹ̀rẹ̀ dọ́wọ́ àwọn ọmọdé yìí nìyí òsì máa ìlọ̀nyára wọ̀ ẹ́ lọ jọ lọ ẹ́ lọ sí máa ìlọ̀nyára ni a lè máa ìlọ̀ ẹ̀wọ́ bá a bọ̀ rèé dáhà náà kàákì máìlà kàáhì òkú ìgbésẹ̀ nà ọkọ̀dọ̀kọ̀ ẹ̀fẹ́ wọlé nà ńlọ àgùsẹ̀ àsọ̀tòrè fa ọ̀rùsẹ̀ wọlé nà ńdójì ọkọ̀ náà mú yọ ìrẹ̀lẹ̀ wẹ̀ ẹ̀rẹ́ kọ́ mú yọ bọ́ọ̀rọ̀ mi ṣe lọ́rẹ́ tó yìí

uri na baba yayi abi ay kan shi ti son nyara it is it is no na ene akai an apa ma obo na on ready ju wa show na pi una na wo sinyon ka ko atom izan kelvin anemi mia te so nu ere a why e ka eye ere te zuka o ti te vansa ibe ra why ti te vansa lóòmùrí ni mẹ́kọ̀ valsan ee ama scientifically a lè fún ìbánikà yìí bóyẹ̀ kòòrò yíwá ìwà kú ní tí ìṣọ́nà nsàmsàm ló rò kọ́ọ̀nà nsàmsàmì ló èrè ọ̀nà títí kòòrò ó títí kòòrò hàn wéèwù sí kẹyì lọ́gà nípa ètò ìṣọ́nà èrè à wọ́n sàmẹ́gẹ́ iná eke sọ nínú ẹwọ yìí nínú àmì àwọn ọmọdé náà ẹwọ ń bàbá yàtọ̀ dúró ẹhẹ́wọ̀n ọ̀sẹ̀ káyé ọ ẹsẹ màmá èrè dè kọ́nù títẹ́ ẹbẹ̀ bá mi ẹmi etí ìsọ náà ni ẹsọ ọ̀dàkà yìí nínú ara ẹsọ ọ̀nà náà akuba ekize egedde oyo naye agamba mmere gano otuntu omulimi weewuzekete ezono enyi yanayinani nye banyibanyi asabe banyibanyi eyanayinani otuntu omulimi ọchị ya ịsọ na atiri ire ọ unire ire nyi oye enehi nan وهو الذي مد الأرض وجعل فيها رواسي وأنهارا ومن كل الثمرات جعل فيها زوجين اثنين يغشي الليل النهار إن في ذلك لآيات لقوم يتفكرون وفي الأرض قطع متجاورات وجنات من أعناب وزرع ونخيل صنوان وغير صنوان يسقى بماء واحد ونفضل بعضها على بعض في الأكل إن في ذلك لآيات لقوم يعقلون wọ́wọ́ lẹ́ni mẹ́dẹ̀lá àrùbọ̀ ọmọ rí ọkọ̀nàmẹ́tí èṣù ní ọ̀títẹ́ bá ń sá ọ̀títẹ́ bàbá ọgbọ́ lọ́nà bàbá ọtọ́ ọ̀títẹ́ ni. وجعل فيها رواسي وأنهارا دون أمري دون مصابا أبني أبني غغرو غغرو دون سمكايون دون أمري مكاي أتيني أبني أبني ومن كل الثمرات جعل فيها زوجين اثنين أمري يوكاي أبيكو كوتشي أو أبيسيتشي بونوني مكوفيفا أوني أورونو يغشي الليل النهار أوني أوني رونورو أوني أمري من أنا ما أستودي أجري أجريك أهو أسيري أتكي ọ̀rìn biologist náà lọ́tún tó múrí ẹ̀yàn tí amáyàwó tó lóòtú kùkọ́ tí ẹ́ akọ́nọ́rọ́ ní títí èpè lọ akọ́ ọmọnọ́rọ́ ọ̀rọ́ nẹ́ ẹni sọ́nà tí ẹ̀yí ẹwọ́n nọ́rọ́ rẹ̀ wọ́n náà nẹ́fà náà iná tọ́nyàrá ẹ̀yí ẹni onye nwa nọrọ ọrịa nwunye naanị ịnọchọnyara deeti n'ododa na ọna ya n'ododa na ọna ya betụn osibe nyi sikaghị ọcha na atụ kukọchi asọnọwa ni jeepe asọ na ni jeepe dị kukọchi ọjị ntọ ya ọmịnkulli samarat

يغشي الليل النهار إن في ذلك لآيات لقوم يتفكرون يغشي الليل النهار أمريكو نيشي تهدي اترودي لعدون من باكو عدو لعدو اتو يندو بنانا باكي رحوة بي أبو أمري مرأة اتو يندو دو باكو لعون دي رحوة لعبنانا لكي يسمي إن في ذلك لآيات لقوم يتفكرون omori kọ inú náà máa ń a kẹyẹ sáà àfihẹ ẹ̀nà wà fíyẹ yìí èdè ní ìrẹ̀rẹ̀ só èdè ní ìrẹ̀rẹ̀ omori kẹyẹ iye ha ní ìrẹ̀rẹ̀ so ètò ọwọ́ ní so só àbáyọ kọ́ọ̀kà àgbẹ̀kọ́rọ̀ àyẹ̀ ẹ̀wọ̀n ó tún kojú ìrẹ̀ ọ̀dún dúwẹ̀ rẹ̀ nínú ṣáà náà omori kẹyẹ so ó dúwé gara ọ gara gàràbà àbọ ọmọdé kẹlẹ rẹ fún ẹmẹ nìhó wa wọn à mẹrin nínú wà rẹ gẹgẹ nínú rẹ fún ọmọ ọ àti ìka ọrọ ẹkọ oyin ní rògbòrògbò nọrọ kà ọkẹ mẹ. ìnà ka dárí kala ayá ti lè káwọn ní من أعناب وزرع ونخيل صنوان وغير صنوان يسقى بماء واحد ونفضل بعضها على بعض في الأكل إن في ذلك لآيات لقوم يعقلون وفي الأرض قطع متجاورات أمريكا إنتي سنبيان kịta mmụtaja were ọtụ anyị ta ese na-ekaka anyị ete ete ete na aka iri nye ebe ni dị agwa gwere ngwere ngwere nwụ dọba wa gwere ngwere nwụ ni dị ete nyi ịzọ ete ara yi wara ka na tedu urebe na eresi na ekaka yi ete ezi bụrụ obi na ya na ara dọba wa iri nye ebe ni dị agwa gwere ngwere nwụ mụtaja were ọtụ

min anabin wọlọ́rọ̀ àtàrí ní kàkà isu rẹ̀ ní pàpà àkójẹ́rò ìrẹsì ẹ̀rà ẹ̀rà isu rẹ̀ mú lọ́tún tó múrí mi àti ààrẹ ààrẹ ọtí débìnù sinuwanu ọ̀gbẹ̀yìn sinuwa ọtí débìnù abikuwa ma bene ono no muri mane zari kazivehu abakire nyirenyi sine wano wa ghayru siwane bima'in wahid enyi wanyala wanyala ija aso da havo do do me ọgọ́rùn-ún fìlíwọ́n. ẹ̀yin bẹ́ẹ̀ yẹn lọ́wọ́ ọ̀rọ̀ jẹ́ ẹ̀ wọn tẹ tẹ tẹ òye tẹ̀ náà wọ̀nyí ọ̀nyára. yòókà bímá ìhùwà nílẹ̀. ọmọ ní kí ni ọ̀nyọ́ nyára máa ṣe àgbẹ̀ni ní ihu náà orí ọ̀nyọ́ nyára àdúgbò àgbẹ̀ni mi láti ọ̀n tó mọ̀rí nìyí àbá ní pt àtẹ́rẹ́wó tẹ́rẹ́wó tọ́ anáni òwe ní ẹ̀kọ́ à kòkó yusufa bí máa ẹ̀m wà ó mọ̀rí kí ìyànyára náà sí ìwé ẹ̀hùn ìyànyára ọmọ ìkàfẹ́ nọ̀kí náà wọ́n ẹ̀ṣọ́ mọ̀rí àkáyẹ̀mẹ̀rẹ̀ wọ́n náà ní ìyànyára máa ní dọ́rọ̀ mi dọ́nyú hí na nìrè yín dọ́nyà kyerẹ́ nìrè yín dọ́gẹ̀dẹ̀ dọ́nyú hí na nìrè yín dọ́nyà kyerẹ́ nìrè yín dẹ́mu hà dọ́nyú hí na nìrè yín dọ́nyà kyerẹ́ nìrè yín dẹ́ painapu dọ́nyú hí na nìrè yín dọ́nyà kyerẹ́ nìrè yín dẹ́ rẹ̀wà dọ́nyú hí na nìrè yín dọ́nyà kyerẹ́ nìrè yín ìràwọ̀ dọ́mi nyẹrẹ̀ yín ẹni dọ́hídẹ́kye kókó dọ́ni wọ́n nyẹrẹ̀ yín ẹ dáa wọ́n nyẹ máa họ́ bẹ̀ wọ́n jẹ́ tọ́mọ yìí sí mẹ́ka dán ọtí èèyàn yára. tọ́bìmá ìwà ìdè. inú yìí ní ẹni nẹ́ẹ̀rẹ́ yẹn yìí nẹ́ẹ̀rẹ́ yìí nẹ́ẹ̀rẹ́ yìí hùnà wọn ò fọdélú bàdọ̀ ha. wọn ò fọdélú bàdọ̀ ha alábàrádì nfin okòl. ọmọ yìí ọkà yìí dọ́ni mẹ́yìn kò hùnà fàm inú yìí rí ẹni àárọ̀ wa. ee hùnà wọn ẹ̀yin uyi náà ní ìpè òwò ẹ̀húrí yìí.

لاتنتو مريني ونفضل بعضها على بعض في الأكل في الأكل إن في ذلك إن في ذلك لآيات لقوم يعقلون أمري أوكي أيني إيمان المؤمن أمري إيمان المؤمن أسيء يزن يسوع نبوي يزن يسرسو أقول كسرنا نيكتا تشيوني بابيس أنا إيه بابيس أنا أنا

kaa mimimi america ọma na mẹsẹ nínú mu ìmọ̀ nzẹ́rì kẹ̀kẹ́ russia ọmọin france ọmọin italy ọmọin britain ọmọin la ilaha illallah muhammadu rasulillah anyị wọn anyị fẹ́ nọ ọ̀sọ́ pọ̀lọ̀ ọmọdé ihu أنا anára nọ ọmọ kaa àmì nọ ọ̀nà mọ̀

ya bere fẹ́ ọ̀la ọmọ na ya kó ṣẹ́ náà wáyà sí mẹ́dúwà òfúyẹ ọní màá náà sí àsí nínú àdáyà jíjì múrí ọ̀nà àwọ̀ ìtúwọ́ ọ̀nà àwọ̀ ìpẹ̀rúwọ́ n'ógù dọ́kùnrin láfíà ayọ̀bọ̀ yìí òkè láfíà ọba àti ẹ̀mà ya sọ́ọ̀rì ẹ̀yìn láfíà ẹ̀yìn tuntun ọba bẹ́ẹ̀ ẹ̀yìn kàyé

وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم من أراد بالإسلام والمسلمين سوءا فسلط عليه سلطة قومك جبار السماوات والأرض يا من له كل العزة ويا من له كل الجبروت وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يا ربي يا من له جميع المكر اردد كيد من أراد أن يكيدنا عليه وهول المكر من أراد أن يمكر بنا عليه وصفت خذلان من أراد أن يخذلنا عليه واجعل سوء من أرادنا بالسوء عائدا عليه ولا يهيق المكر السيء إلا بآل وكذلك أخذ ربك إذا أخذ الكرة وهي ظالمة إن أخذ عليم شديد اللهم ارحمنا فإنك بنا راحم ولا تؤذبنا فأنت علينا قادر اللهم ارزقنا فيما جرت به المقادير إنك على كل شيء قدير اللهم ارزقنا قبل الموت توبة وعند الموت شهادة وبعد الموت جنة وهريرة ونعيما وملكا كبيرا اللهم إنا نسألك من فضول الأموال التي عندك التي لا تؤتي لأحد منها إلا من سألك منها اللهم إنا نسألك من فضول الأموال التي عندك التي لا تؤتي لأحد منها إلا ما سألك منها اللهم إنا نسألك من فضول الأموال التي عندك التي لا تؤتي لأحد منها إلا ما سألك منها يا رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا صرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا مقاما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار إلهنا أنت المهرك والمسكن لكل ما وقع في الوجود من الخيرات والشرور وفي حكمك الهل ولا قد جميع الأمور وبيدك وأن مشيئتك تصارف الأقدار القضاء المقدور وأنت أعلم بعجزنا وضعفنا وذهاب حولنا وقوتنا أنت تباعدنا مما يهل بنا من الشرور وعن اتصالنا بما نريد الوقوع فيه من الخيرات أو ما لا يلائم أغراضنا في جميع الأمور وقد وقفنا ببابك والتبع جنابك ووقفنا لآثارك مستغيثين بك في صرف ما يهول بنا من الشرور وما ينزل بنا من الهلاك مما يجري به تعقب الدهور مما لا قدرة بلا تأمله ولا قوة بنا لا صله فضلا وابله وأنت العفو الكريم والمجيد الرحيم الذي ما استغفر بك مستغيث إلا غفته ولا توجه إليك مكروب يشكو كرب لا فرجته ولا ناداك ضرير من أليم بلاء لا عفيت ورحمته وهذا مقام المستغيث بك والملتجئ إليك فرهض الرضا بين يديك وكل عونا وناصرا ودافعا لكل ما يهل من المصائب والأهزاب ولا تجعل أذان الذنوب حاجبة لما ينزل إلينا من فضلك ولا مانعة لما تصيبنا من فضلك وآمن في جميع ذنوبنا بعفوك غفرانك وفي جميع ذناتنا وعثراتنا برحمتك وإحسانك فإنا بفضلك راجون وعلى كرمك معولون ولذلك سائلون ولكمال عزك وجلالك متضرعون فلا تجعل هدنا منك الخيبة والهرمان ولا تمنا من فضلك وابتغنا على خذلان فإنك أكرم من وقف ببابه السائلون وأعطى مجدا من كل من سمع به التابعون فإنه لك المن الأعظم والجناب الأكرم وأنت أعظم كرما وأعلى مجدا من أن يستجيب بك مستغيث فترد خائبا أو يستعطف أحد نوالك متضرر إليك فيكون هد منك الهرمان لا إله إلا أنت يا علي يا بني يا مجيد يا كريم يا واسع الجد يا بر يا رهيب برا منك يا رام الراهبين انك لما تزال قدير اللهم اجعل جمعنا هذا جمعا مرحوما وتبرقا من بر تبرقا معصوما ولا تجعل فينا ولا منا شقيا ولا معروما برا منك يا رام الراهبين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا باب النار توفنا مسلمين مؤمنين بعد الامر يا من بيد ملكوت كل شيء برا منك يا رام الراهبين والقنا بالصالحين فعالا لما يريد وجل اخر كلامنا بقول لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم صلوا على النبي الكريم